إله الأولين والآخرين فتح الخير وأبوابه لمن شاء من, عباد من عباده وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 ní dídá tó dára ó ṣàgbégun oríkèé wa ní ọ̀nà tó rẹwà jù ọlọ́wọ́ bẹ lẹ́dá wa òun ló dá wa ọmọ a máa jẹ èèyàn nígbà tá a jẹ nǹkan kan rí tẹ́lẹ̀ ní ìgbà tó ti wá dá wa yìí ó dá wa fún yín pé àwa gbé òkè pẹ̀ ọ̀nbẹ nínú wa àyẹ̀jọ́ wọ́n wọn wọ́n fi ṣe dáadáa wọ́n tẹ̀lé tọ́lọ́ wọ́n tẹ̀lé rẹ̀. anabi yẹwò ọbẹ tí anabi tó ní gbàgbà tí wọ́n wà wọ́n tẹ̀lé tí anabi yẹn wọ́n tara bẹ́ẹ̀ wọ́n padà dání tó sórí rẹ̀ gẹ́gẹ́ ti ṣe anabi tiwa muhammed sallallahu alayhi wa sallam lánàbì tó ní gbà tiwa títí dijọ́ ọgbẹ́ni alqiyama ní ìgbà tí ọlọ́wọ́ bá ti wá sẹ́dọ̀ mìíràn iná ní ìjàkadì ńlá ti bẹ̀rẹ̀ láàrin dáadáa àtàrídáa. láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ láàrin ìmọ̀nà àti ìṣìnà orí ìjàkadì yìí <clears throat> òun náà sì ni ọmọ èèyàn iná ọlọpọlọpọ iná wọn máa bára wọn ìdí ni tó fi jẹ́ pààrọ̀ wọn kan nínú àwọn èèyàn àwọn máa ṣe dáadáa wọ́n sì máa bẹ lórí dáadáa ṣíṣe nígbà tá ara wọn míì àwọn kan máa fẹ́ kí rere ọ̀dẹ̀lẹ̀ kí gbogbo ilé ayé kí rere ọ̀tẹ̀ kálukú lọ́wọ́ àwọn kan sì wà kẹ́rẹ́ pé èrò tiwọn àfojúsùn wa ọlọ́run kí aburú tẹlẹ̀ káyìdá kó sì kárí kálukú eléyìí kọjá nǹkan bàbá fún gbogbo ẹni tí ń gbélé ayé ń ni tá a sì ní gbogbo ọgbà. ṣe ń bẹ nínú àwọn èèyàn tó bá fi sọ̀kalẹ̀ sáàrin àwọn èèyàn láyé ibì kan yóò pé wọn kó ń kí rere kí dáadáa dáadáa rere oríṣiríṣi máa sánà rẹ̀ fáwọn èèyàn tó bá wà láàrin wọn ó sì ń bẹ nínú àwọn èèyàn tó kó kó burú kó bàjẹ́ kó dàrú kó kó nínú àwọn àdéhùn ńlá tẹlẹ sí wọn nítorí pé wọn ní fẹ́ kí dájọ́ tẹlẹ ẹni láàbí ni ẹni àbúrò ni olórí ibú èèyàn ti kórè ibú rọmọlá kejì ni ìdí ni <coughs> tó fi jẹ́ pé ọmọ èèyàn gbogbo ọmọ èèyàn ìmbùkátà láti wòye sí ara rẹ̀ irú èèyàn wo nìwọ náà sẹ́ni rẹ̀ ni ọ́ ni ẹni tí màá ń rere wà ni. tí ìfẹ́ máa wá kiri rí ọsẹlẹ sọ́mọlá kejì ọ́ ni abẹ́ni láàbí ni ọ́ ẹni bú ni ọ́ tí máa fẹ́ káburú ọsẹlẹ káyidá kọ́kárí ilé kọ́kárí gbogbo èèyàn sẹ́rù wọn ni wọ́n oníkálukú àǹbùkátà lódò láti wúra rẹ̀ wò ìgbà nínú àwọn èèyàn yàtọ̀ gbogbo èèyàn ju tiẹ̀ wọn náà ní kí dáadọ́ máa ṣẹlẹ̀ tani mo lè bá rìn tí n fi máa ṣe dáadáa tí n fi jáwọ́ nídìí àìdá tí n fi kúrò nídìí ìbàjẹ́ lọ́wọ́ máa wá ká gbogbo òdìdẹ gbogbo òjókòkè ọ̀nà wo ni mo lè gbé gbà tí n fi jẹ́ni rí tí dáadáa ó fi máa ṣẹlẹ̀ lọ́wọ́ mi lọ́wọ́ máa wá ká àwọn míì báwo ni mo ṣe lè jẹ́ ẹni tó burú jù ẹni ẹni àìdáa jù olùwà burú jù fọmọlá kejì àti pẹ̀lú tani àti tani ni mo lè bá da nǹkan pọ̀ tí mo lè sopọ̀ pẹ̀lú wọn tí nǹkan fi máa bàjẹ́ tí nǹkan fi máa fọ́jú pọ̀ táyọ̀ fi ní rọgbọ báwọn èèyàn báwọn èèyàn ti ṣe rí nìyẹn ìdí ni táyọ̀ tẹ́lọ̀ mí lọ́lọ́ darapọ̀ máwọn olórí bó àwọn ẹni òfò àwọn ẹni àdánù ẹgbẹ́ àwọn olórí bó ni ọlọ́wọ̀ yóò di mẹ́mbà fáwọn ẹni tó ń fẹ́ kí wọ́n bàjẹ́ tí ń máa da pamọ́lá kejì àwọn ẹjọ́ jẹ́ pé bóyá pé mùjẹmùjẹ ni wá bóyá pé abamọ́lá kejì jẹ́ ni wá bóyá pé kọ́mọ́dà afẹ́ni kankan ilẹ̀ àwọn ń bá ká ìlú ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì ọlọ́nà láti wọ̀ ẹlòmíì gá ti wọ́ tó ná pẹ̀lú àwọn olórí ibú tí wọ́n jọ ń sẹ́nà àbáwọn ṣe sórí ibú jálẹ̀ ẹlòmíì wọ́n sì lọ darapọ̀ máa wọn tó ṣe pé báyọ̀ ṣe dáa tí ọgbẹlẹ mú kẹfà àwọn èèyàn làwọn máa wá lọ́nà darapọ̀ mọ́ wọn wọ́n máa fowó wọn wọ́n máa fi ṣèrànlọ́wọ́ fọ́mọlá kejì wọ́n máa fòye wọn wọ́n máa fi ṣàtìlẹ́yìn fọ́mọlá kejì ìmá wọn wọ́n máa fi ràn ọmọlá kejì lọ́wọ́ irun wọn ni ó darapọ̀ mọ́ lọ́nà tí ọjà yìí pé bí wọn bá tẹ̀ lówó tí wọ́n fi ṣe dáadáa òun lóye tó lè fi ṣe gbáṣẹ́ tẹ òun ní màá tó lè fi máa gbọ̀nà tí wọ́n ń tọ̀ ó tiẹ̀ máa sí wọn jẹ nítorí fatashabbahu in lam takunu mithlahum inna at-tashabbuha bir-rijali falahu ẹ bá wọn ká máa sí wọn jẹ kọ́dà kó ṣe pé èèyàn dàbí irú wọn nítorí ká máa sí àwọn èèyàn rí jẹ ká máa sí àwọn èèyàn gidi jẹ oríire ló máa ń padà já sí fún yàn. àdìsí kan wọn gbọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ kan nínú àwọn ahadith ilé ìjọ pé tí a bá ronú nípa rẹ̀ ẹ̀rọ ọlọ́run ọba ọba yẹn èèyàn sì máa sojú kòkòrò láti ẹni tí ó nípìn nínú ìjáde sí tọ́ka sí ní dáadáa bẹ̀ èèyàn sì máa gbìyànjú láti rí pọ́n jìnnà láti jọ́ka nínú ẹni tí ó nípìn nínú aburú ìtọ́ wa nínú rẹ̀ adéṣe wa látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlọ́nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna minan nasi nasan. مفاتيح للخير مغاليق للشر وإن من الناس ناسا مفاتيح للشر مغاليق للخير فطوبى لمن جعل الله مفتاح الخير على يديه وويل لمن جعل الله مفتاح الشر على يديه رواه ابن ماجه وحسنه الأباني حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ní dájúdájú nínú àwọn èèyàn àwọn èèyàn ká tọ́lá wọn bá wọ́n ní àwọn kọ́kọ́rọ́ wọn àwọn àgádágodo aburú ọlọ́run wọ́n ní àwọn kọ́kọ́rọ́ fún rere ó ṣe wọ́n ní àwọn àgádágodo fáburú ọlọ́run kò sẹ̀mí pẹ̀lú rẹ lọ́kàn nínú wa àti pé àwọn kan àwọn nínú àwọn èèyàn àwọn èèyàn kẹtọ́ yẹ pé wọ́n ní àwọn kọ́kọ́rọ́ aburú. àwọn àgádágodo rí ọlọ́run wọ́n ti sàdánwò fáwa mẹ́jọ àjọ kan nínú àwọn wọ̀nyí anabi sallallahu alayhi wa sallam onífẹ̀túwọ́ba liman ja'ala Allahu miftah al-khayr ala yadayhi orí kọ́ máa jẹ́ tẹni tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó fi kọ́kọ́ rú orí tó fi lé lọ́wọ́ méjèèjì wọ́wọ́ ìlànà. لمن جعل الله مفتاح الشر على يديه أريبو أريبو يلا نينو جهنم أي كان eléyìí tó ti pín wọn ní gbogbo tó bá sọ síbẹ̀ yọ yọ ni gẹ́gẹ́ alimami ibn Kathir àti àwọn míì ti sọ nínú tírà tafsiri wọn pé wọ́n nílò ayé bukani nínú náà jahannam tó yẹ kó kò sí ní tá a sọ sínú rẹ̀ tí ó yọ kọ́mọ ẹsẹ̀ ti àwọn ẹni tọ́lọ̀ wọn bá fi kọ́kọ́rọ́ aburú sọ́wọ́ àwọn méjèèjì. alimami Ibn Majah àwọn ni wọ́n gbé adé ti jáde nínú tíra wọn. àwọn olùmọ̀ọ́sì sọ pọ̀ fẹsẹ̀ rinlẹ̀ nínú àtìrí olùmọ̀ọ́ra Sheikh Al-Albani rahmatullahi alayhi. adé ti ó fi hàn sí pé ọ̀nà méjì làwọn èèyàn pín sí. àwọn kan bẹ́ẹ̀ nu wa tọ́lọ̀ wọn bá ṣe ní kọ́kọ́rọ́ rí àgádágodo aburú. àwọn àpín kejì náà ni ẹni tọ́nà wọn bá ṣe kọ́kọ́rọ́ aburú àgádágodo rè àníbi wọn fi ọ̀pọ̀ rere yóò jẹ́ tàwọn ẹni tọ́nà wọn ṣe ní kọ́kọ́rọ́ rè àgádágodo aburú orí ibú ńlá yóò sì jẹ́ tàwọn ẹni tọ́nà wọn ṣe ní tó ní kọ́kọ́rọ́ aburú àgádágodo rè àkàrà á rí i àwọn náà ti mọ eléyìí báyìí tẹ́ bá wo àwọn anábì ọlọ tẹ́ wo àwọn ẹni ọlọ ẹrí pa àwọn eléyìí báyìí nítorí dájú sáká òní gbé ọlọ́run bá ṣe wọ́n àwọn kọ́kọ́rọ́ rè é torí pé àwọn anábì ọlọ kò sí eléyìí tó ṣe é pé iye máa mú fún ìsì máa mú fún tábìlì kan nínú àwọn anábì tí òfin máa wọ ìyá rẹ̀. gbogbo àwọn anábì ní máa kó àwọn èèyàn wọn lélẹ́yìí wọn sì ní rí aburú kan eléyìí máa bá láyé tí sọ dolórí ibú kìyàmà àbíkó ti hàn àwọn èèyàn wọn ti fún wa nípa báwọn ti rí o torí máa ya lọ sí sì máa léyàn sí náà làwọn ẹni àwọn eléyìí náà wọ́n jẹ́ kọ́kọ́rọ́ fún rere wọ́n sì jẹ́ àgádágodo fún aburú nítorí pé èèyàn lè jẹ́ wàlí fún Allah Rabbul mi ẹ̀rọ àdúgbò jẹ́ gbọ́ náà wọ́n bá gbọ́ ní ìgbà gbọ́dodo ó sì jẹ́ ẹni tí ń pààrà rẹ̀ nípa pàápàá pààrà rẹ̀ ala inna awliya Allahi la khawfun alayhim wa la àwọn ẹni ọlọ́ọ̀ nínú àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àwọn ẹni tó ní ìmọ̀ òdodo ìmọ̀ tó ṣe é pé ọ̀dá lórí kí ló ọlọ́run sọ kí ló ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ló wí àwọn ẹni pé wọ́n mọ dáadáa ní dáadáa láti ìpìlẹ̀ rẹ̀ tí ò níyèméjì nínú àwọn náà ń lò ó lórí ara wọn wọ́n ń pe àwọn èèyàn lọ sí di dáadáa rí báyìí wọ́n máa pè wọ́n lọ sí di ń tọ́ da eléyìí tó jẹ́ kí ayé wọn kó gún wọ́n pè wọ́n lọ sí di dáadáa eléyìí tó jẹ káàkiri yá àmọ́ wọn kó sùn wọn ó sì máa lé wọn jìnnà sáì dá eléyìí tó lè mú kí tiwọn bàjẹ́ kọ́ta kọ́ bàjẹ́ láyé ń bè tó sì lè mú kọ́ sórí ibú tọ́lá di lọ́la agbẹ́ndà kìyàmà wọ́n mẹ́ni àṣẹnu kọ́wọ́lẹ́ni mímẹ́n dàá ilẹ̀ lọ́hìn wà ámìlẹ̀ fọ́ọ̀lẹ̀ ha wọ́kọ́ọ̀lẹ̀ ìnáni mílẹ̀ mùsùlùmí tálẹ́ni tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ dá tó tẹni tí ń pèpè lọ sí díẹ̀ sí ọlọ́run ọba tí ń pépè lọ́sọ́dọ̀ Allah tọ náà wàá orí ara rẹ̀ tó náà ń ṣe dáadáa ó sì ń sá jáde yányáyányá wípé mùsùlùmí lè mí o. dájúdájú àwọn èèyàn bẹ tọ́lá ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ṣe wọ́n ní kọ́kọ́rọ́ dáadáa tó ṣe wọ́n ní ayé yìí báyìí ipò ọlá owó lóní ipò àti owó àti ọlá rẹ̀ yóò máa wá lò níbi àti wá dáadáa fọ́mìyàn yóò máa fi lé aburú dènà fọ́mìyàn yóò máa lo ipò rẹ̀ láti dárí pẹ̀kẹ́ ẹni tí wọ́n dẹ́kun ká yóò máa lo ipò rẹ̀ láti mú ọwọ́ aburúkọ lórí ẹni tẹ́nìkan ń sa aburú sí yóò lo ipò rẹ̀ lórí àti padà dáwọ́ lórí àti lé ìbànújẹ́ àti kọ̀dá àkọ́tọ́ dènà sí wọn dájúdájú. nínú gbogbo ọ̀nà táwọn èèyàn pín sí nínú ìgbésí ayé iná láàánú ti àwọn ẹni bá tó ṣe ní kọ́kọ́rọ́ dáadáa àgádágoraburú. bá a tó ti jọ pé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tí rẹ̀ tó àgádágodo fún dáadáa bí àwọn ọmọlẹ́yìn ṣẹ̀tàn oríṣiríṣi ọ̀nà tí wọ́n pín sí ìtọ́jú ni pé kọ́kọ́rọ́ aburú làwọn tí wọ́n fi sí aburú àgádágodo dáadáa ni wọ́n wọ́n fi ti aburú pani wọ́n fi ti dáadáa pani ti dáadáa òfin ní tọ́sẹ́nì kankan. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́dàá wa ó kú ti ròyìn tẹ́lẹ̀ náà wípé àṣetán yẹn ẹ rí i pé bó ti ṣe wà nínú àwọn àlejànú bọ́ọ̀lù àwọn ti ṣe rí bẹ́ẹ̀ náà ní ọlọ́ni mi náà di nàdé wọn náà ṣètọ́n ọ̀n bẹ nínú àwọn àlùjẹ̀nu bẹ́ẹ̀ ọ̀n bẹ nínú àwọn èèyàn ebi ń bẹ nínú àwọn èèyàn àlùjẹ́ pé kò ní wò wọn kọ́ abẹ́ nìkan bí kọ́ burú náà ni tọ́mọ ará nìkan ti dáa fún tọ́mọ nìkan tó lọ́wọ́ ẹlẹ́dàá wa tó sànù rẹ̀ inú bí tó ń bàjẹ́ tí ó padà fi rẹ́rìn máa fi gbẹ́fẹ̀ irun tí máa wo àwọn olórí àwọn tó ṣe pé bíbẹ láyé ọmọlàkejì yóò máa bà wọn lọ́kàn jẹ́ bíi kápó kú ni àwọn orí ibú tó ṣe pé gbígbàdúrà tọ́lọ́ ń gbàdúrà nìkan yóò máa bà wọn lọ́kàn jẹ́ ni bíi kápó ọlọ́run ọba ọ̀gbàdúrà rẹ̀ ní lójú wọn bíi kápẹ́ ẹni tó ń ṣe kò rí sí bíi kárẹ́ ni bíi kápẹ́ ẹni tó ń bíi kápẹ́ ẹni tó ṣàṣeyege ọ̀ṣàṣeyege bíi kápẹ́ ẹni tó ń dá fún fún irú rẹ̀ ni wọ́n wọ ọlọ́run bá kọ́ máa ṣètò abẹ́ àdéhìí ọjọ́ kan nínú àwọn àdéhìí tó wá báyìí àwọn àdéhìí tó wá jọ bẹ́ẹ̀ wọ́n tún kọjọjọ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam níbi tí anábì ti ń tọ́ka sí pé àwọn àwọn èèyàn pín sọ́nà méjì àwọn ẹni rere àtàwọn ẹni láabi àwọn olùfẹ́ rere fúnra wọn àti fámàlà kejì àwọn olùwọ́ aburú fórí wọn àti fámàlà kejì torí ẹ̀ kí wọ́n lè bá ọjọ́ kan nínú àwọn ẹni tí ń fẹ́ rere fúnra wọn tí sì ń fẹ́ rú rẹ fọmọlá wọn ìdí ni tá à ń fi ń ké ipe ní tànàbí sallallahu sọ yìí ó ń bùkátà kátà kéèsì rẹ ó sì ń akata kátà náà bá ti jọ kan nínú àwọn ẹni ìpín àkọ́kọ́ àwọn ẹni tó jẹ́ pọ́lọ́ wọn léra wọn ó sì wọn ní kọ́kọ́rọ́ dáadáa àgádágodo abo kọ́kọ́rọ́ wọn fi sí nǹkan ni àgádágodo wọn wọ́n ti àgádágodo bá ìdá wọ́n fi ti àìdá amálé kò fi ní rọ́nà jáde àdéhìí mi tó tún jọba ó náà ní àdéhìí kan ilé iṣẹ́ náà tún wá lọ́dọ̀ Abu Hurayra radiyallahu anhu ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́jọ́ kan ń bá àwọn sàhábà rẹ̀ sọ̀rọ̀ ó ní ala unabbi'ukum ẹ yóò àjẹ sọ fún yín talẹ ni rí nínú yín àti pé talẹ ni bú nínú yín anábì sọ bẹ́ẹ̀ kálukú yà dákẹ́jẹ́ ẹnìkan kọ sọ̀rọ̀ fàáhàdà ẹnìnàbí sallallahu alaihi wa sallam thalathan anábì tún wí láwì tún wí ó fi wí lórí ẹ̀mẹ́ta faqalu bala ya rasulullah ó ní tọ́fẹ́ni ìlú anábì sallallahu النبي صلى الله عليه وآله وسلم أني خيركم من يرجى خيره ويؤمن شره وشركم من لا يرجى خيره ولا يؤمن شره رواه الترمذي وقال حديث حسن صحيح النبي صلى الله عليه وآله وسلم أني تجد أني يرينني أني لن تسيقي أنا راكبي تعبباتي tá a bá súnmọ́ rere láàrí lọ́dọ̀ rẹ̀ aburú òní tọ̀dọ̀ rẹ̀ wá bá wa ẹni rẹ̀ nínú wa tá a bá súnmọ́ rere láàmú bọ̀ dáadáa láàrí gbà aburú kan tọ́sí wa látọ̀dọ̀ rẹ̀ ẹni rẹ̀ yín nù ẹni gbónú yín àwọn ẹni láàbí àwọn ẹni gbónú yín lọ́yìn àwọn ẹni tó ṣe pé tá a bá ti lè bá wọn sí tá a bá ti lè bá wọn sí. a gbọ́dọ̀ ọ̀ràn kan pa lè rí rere lọ́dọ̀ rẹ̀ nítorí pé òǹgbò lè máa gbẹ̀yẹ̀ kó rómi mú nu ná nìkan lè sí nu kó sọ kó mú nítorí pé òfò ni ẹni àdánù ni ẹni rádaràdá ni ẹni pàápàá ni òòlù dáadáa pàdé ẹni ibú nìyẹn tó bá ẹni lásán ni gbogbo tó bá tó dáa eléyìí a lè bá rere pàdé lọ́dọ̀ rẹ̀ tí ọ̀pọ̀ èèyàn bá ṣe rí lánìí ẹ̀ ọ̀pọ̀ èèyàn bá ṣe rí lánìí ẹ̀ ìdí náà tí yorùbá náà fi wò sùnsùn tí gbogbo aláǹgbá ló ń ni. ẹnìkan wọn kàkà bá rán náà torí mi ti ṣe rí tó bá bá wọn ṣe tó bá súnmọ́ wọn tó bá bá wọn dá nǹkan pọ̀ ó lè bá dáadáa pọ̀ ń bẹ̀. torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn fẹ́ẹ́ bá tiẹ̀ jẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn òkókó dá fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà inú wọn wọ́n mi lórí tọ́lọ̀ wọn bá fẹ́ ṣe fún ọ. pọ́pọ̀lọpọ̀ ti ṣe rí nù àwọn ẹni bú nìyẹn ajá yẹ pé o lè bá wọn sí kó rí rere mú bẹ aburú náà ni o sì lè fọkàn balẹ̀ pé wọn ò ní sí ọ àwọn ilé ìlànà ìbò alimami tòmídé wọn ló gbé jáde ó sì lọ́ọ́ fẹsẹ̀ rìn lọ. ilé ìlú wa nítorí dájú náà ni pété yẹn bá gbọ́rú àdéhùn yìí yóò wú yẹn láti jọ́ kan nínú àwọn ẹni kí wọ́n ní àwọn ẹni rí ṣe fi jẹ́ ni tó sọ pé ẹni ṣe fi jẹ́ ni náà tó ṣe pété yẹn bá bá dá nǹkan pọ̀ rẹ́rẹ́ ọba pàdé ńbẹ̀ èèyàn ní bá burú pàdé èèyàn ní wọn fẹẹ jẹ ní ibú kí lẹni ibú ṣe tó fi já ní ibú lẹni tó ṣe pé èèyàn gbọ́dọ̀ sí ẹran kan àti bá rere pàdé àìdáta burú náà ni ó lè wá báyìí. ni Abu Musa al-Ash'ari radiyallahu anhu Muhammad sallallahu alayhi wa ó pín àwọn èèyàn Sọlá méjì àwọn èèyàn tá à ń bá ṣe. àwọn èèyàn tá à ń bá tó àwọn èèyàn tá à mú lọ́rẹ̀ olóríṣi méjì ni wọn ó ní ọ̀rẹ́ rere àtọ̀rẹ́ ẹbú kí wọ́n yà pẹ̀jú ọ̀rẹ́ rere anáyí lọ dàbí ẹni tó ṣe pé ó gbé lọ́síńdà lọ́wọ́ àpèjúwe ọ̀rẹ́ ẹbú ńkọ́ àpèjúwe ẹni tí alágbẹ̀dẹ ti ń fi ẹ̀wìrì bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ti fa àwọn èèyàn wé o tó nínú kọjá pé àpèjúwe tiẹ̀ sani tó gbé lọ́fíńdà lọ́wọ́ lọ́ba wọn òkú oríire àpèjúwe kejì lẹni tó tọ́ tẹni tí ń fi ọ̀wìrì tọ́jú alábẹ̀dẹ anábì tó sàlàyé síwájú ó nítorí pé ẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ tí ọba tà fún ni ó ṣeé ṣe kó bùn ni kó bùn ni tí ọba bùn ni anábì ní ọ̀tá fún ọ kò bọ́ ó gbóòórùn tó da lọ́dọ̀ rẹ̀ tó ń ti pé kò kọ̀tá fún ọ kò bọ́ òórùn tó da lọ́dọ̀ rẹ̀ ọmọ ní àpèjúwe alábàárìn tó dàbí alágbẹ̀dẹ tí ń fi ẹwìrì òun náà ní pé alágbẹ̀dẹ bí èèyàn bá jókòó sọ́dọ̀ rẹ̀ òun náà ó lè fi náà jóyàn o lórí bí tí bá ti ń fi ẹwìrì rẹ̀ àwọn ẹ̀ṣẹ́ aná tí bá ń fò àwọn ọ̀sẹ̀ di pé wọ́n rán mi wá bọ̀ wọ́n rán mi wá bọ̀ kò síbi tí ẹ̀ṣẹ́ aná ò lè fò lọ ó lè fò wá bọ̀ kó tọrọ tó súnmọ́. tí ọ̀gá bá ti ọ̀la tí òsì sọ ó rẹ̀ gbogbo ibi tó bá ti yọ sí àwọn náà mọ̀ pé ọjọ́ ń bí àgbẹ̀dẹ̀lẹ̀ ti ń bọ̀ bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n yẹn èèyàn ò lè bẹ́ẹ̀ ni kútó kéèyàn ọmọ kókò kúkú láàrin. torí Yorùbá náà ní kọ́mọ́tì torí ẹ̀ wọ́n sì nílò ẹyẹ ẹyẹ wọ́tọ̀ àwọn ẹni ló máa ń tẹ̀lé ra wọn àwọn ẹni ikú ló máa ń wọ́ tẹ̀lé ra wọn. tí ìyàwó bá tètè fura wọ́n ní àjẹwọ́lbẹ̀lìdì ìlẹ́jẹ̀lìdì tẹ̀rí àtùn kàlìjẹ́mìrì yóò bá òfin rọ̀mẹ́ẹ́dì fẹ̀yà ahmadu wọ́n ní bí olórí ibú sẹ́ máa ń kó orí ibú bá olórí rẹ̀ ó máa ń yá púpọ̀ ó yá dùgbò lórí ìrẹsẹ̀lẹ̀ kórìíre bó lórí ibú lọ. Ṣèjọ́ ìwé ń pèyàn lọ sí di dáadáa. Ẹ pẹ́ gidi kíkí kẹ́tọ́ nìkan gbọ́ yín. Kẹ́tọ́ rẹ̀ nìkan dá yín lò. Àtọ́gbà yẹn kọ́kọ́ burúkú bàjẹ́. Ìlànà ń pèpè lọ sí di rẹ̀ ni. Ẹ rí àwọn ẹni rẹ̀ wọ́n tètè darapọ̀ mọ́ ẹgbà. Ó burúkú bàjẹ́ àti wọn á pèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ògùn náà ni tàbá mú ògùn náà tàbá sọ sínú ẹrú ògùn náà ni àbọ̀ ògùn náà ni ó bẹ̀rù ògùn náà ni ó tó ní oníláàbí èèyàn tó ní aláburú èèyàn táwùrú òní máa tọ̀dọ̀ rẹ wá ìdí nu dánàbí sallallahu fi ń wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ọ̀gbọ́n èèyàn láti dè bù láti èèyàn láti dè rí. pé tẹ́lá fi lè gbìyànjú láti pa àwọn akú ọfẹ tí èèyàn rẹ tó fẹ́ dẹni ọwọ́ ó rí i pé ọgbà òkúta pọ̀ pàdé àwọn oníṣẹ́ ẹgbẹ́ rẹ̀ wáńjì orí bóun wọ́n mọ̀ pé àwọn ah, náà fẹ́ yí padà kí ló ti ọ́ bí wọ́n fi lọ́rọ̀ táwọn eléyìí sọ lọ́pọ̀ àwọn eléyìí ti dáre àwọn ọmọ ọmọ obìnrin ìfẹ́ ni. bí kẹjọ sórí ibú náà làwọn ọmọ wà fún ẹ lábẹ́lẹ́ yín wọ́n gbóhùn tí ọ gbogbo ojú bí tọ́ bá yẹ kó gbóhùn tí ọ pé àní gbẹ́jú lẹ́sọ̀ fi wá dẹni rí mọ́ alọ́. kọ́lá tí yàrá bá dẹni òfò yàrá náà máa ọ pé ọkọ àbọ̀ wọn náà ti fẹ́ dọ̀kan nú àwọn báyìí wọn náà kú oríire láì máa kó kú orí ni wọn ń kí ọ torí ẹ kí wọn làwọn nǹkan tá a gbé nígbésẹ̀ eléyìí táwọn náà fi di ọkan nínú àwọn ẹni tọ́lọ̀ wọn bá ṣe ní kọ́kọ́rọ́ dáadáa àgádágodo àwọn ẹni tí wọn padà liman ja'ala Allah miftaha al-khayri ala yadayhi oríire alìjẹ́nà yóò jẹ́ ti gbogbo ẹni tọ́lọ̀ ń bá fi kọ́kọ́rọ́ dáadáa tọ́lọ̀ ń fi lé lọ́wọ́ méjèèjì. kálíbà àjọkàn nínú wa kálíbà àjọkàn nínú àwọn ẹni tọ́lọ̀ ń bá rí ní kọ́kọ́rọ́ orí ibú àgádágodo oríire àwọn táwọn ti sallallahu alaihi wasallam sọ pé gbẹ̀yìn wa wọ́n rí ìlú ní ọ̀jẹ̀ àyè burúkú náà jahannam tẹ́sí kò sí tí wọ́n sọ síbi tí ọ̀yọ́ kọ́ra wọn má bàa rí bẹ́ẹ̀ kí ni ìgbésẹ̀ tá a lè gbé ó lè mi lásán kò tó èmi náà sọ bẹ́ẹ̀ kò tó àfi kò sí tẹ́tí ọ̀sọ́ ọ̀dọ̀ kan nínú wọn. á dà pọ̀ díẹ̀ nínú àwọn ìgbésẹ̀ tábì tábì jọ kan nínú wọn ká tó máa tẹ̀síwájú níjọ́ mi. alákọ̀ọ́kọ́ ó náà ní ká máa pe Allahu Rabbil Alamin ọ̀nà ni khayrul fatihin allahu rabbul alamin ọ̀nà ni khayrul fatihin allah ọ̀nà lọ́wọ́ àtọ́jọ́ pé ó máa ń fi ní ṣe kòńgẹ́ láti dẹni rí kò sí lọ́wọ́ èèyàn ẹni tó dẹni rí kòńgẹ́ olórí fún èèyàn àdánwò ọlọ́ọ̀ni ti wọ́n lọ bá láti ń ka ìkúrọ̀ Kùránì láti kí kan ò lè sínà fún yàn láti di bákan kò sì lè dínà mọ́ yàn láti má di bẹ́ẹ̀ àyàfi Allahu Rabbul Alamin bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ àlọ́ tọ́lá sọ pé ọbẹ̀ náà yìí Rabbana iftah baynana wa bayna qawmina bil haqq wa anta khayrul fatihin wọ́n lọ làjà láàrin wa àti àwọn èèyàn wa pẹ̀lú òdodo. torí ìwọ lọba tó ọ dáa jù lẹ́ni tí ṣínà fún yà èmi ti mọ̀ pé kò sẹ́ni tó lè ṣínà fún yà àfi Allah ìwọ náà ti mà bẹ́ẹ̀ bàtà náà wọn ọbẹ ẹlẹdàá iwo ó ti mo bee bata naa won obe níbo wọ nínú Al-Qur'an òkú ìyẹn jùmọ̀ ọbẹ yìí náà kò ìyẹn jùmọ̀ ọbẹ yìí náà Rabbuna ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم fọ́kùn wọn lè nàbì Muhammad sallallahu alayhi wa sallam yọ̀rọ̀ ọba ọ̀nà ẹ̀ ní wọ́n padà pa wá pọ̀ ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa yìí lẹ́yìn náà ọ̀nà ẹ̀ ní wọ́n tún padà ṣe ìsípayá láàrin wa nítorí pé ọ̀rọ̀ yìí ọ̀nà ẹ̀ ní alifẹ̀tà ọba tí sinà fẹ́rù alàyè ọba olùmọ̀ tọ́lá ti mà bẹ́ẹ̀ ìgbà agbára wa kọ̀ọ̀rán mímọ ti wa kọ̀ọ̀ká láti di kọ́kọ́rọ́ dáadáa àgádágodo aburú àyàfi tọ́lọ̀ wọn bá bá fi hàn kó ń gẹ́ bẹ́ẹ̀. ẹni tó bá ti mọ báyìí pé ọlọ́run la ọ̀nà ló máa ń lánà láàrin àwọn ẹrú ẹ̀ lọ́nà tó lágara pẹ̀lú àwọn òfin tó sọ̀kalẹ̀ tá máa ń tọ́ da yàtọ̀ sí ìtì tààfin mọ ọ̀nà téèyàn á gbà sórí rẹ yàtọ̀ sí téèyàn á fi sọ ibú ọ̀nà ọ̀lọ́lọ́ ọba tó so pé ó máa ń sínà láàrin àwọn ẹrú ẹ̀ pẹ̀lú ẹ̀san eléyìí tí máa san àwọn ẹni rí yàtọ̀ sí tí máa fi san àwọn ẹni láàbí tààfin túmọ̀ pọ́lọ́ olóma ń sínà láàrin àwọn ẹrú ẹ̀ pẹ̀lú àwọn òfin tó máa ń sọ̀kalẹ̀ àwọn òfin eléyìí tó máa ń sọ̀kalẹ̀ nípa pé àwa ti ṣe lófin pé wà yìí báyìí lọ̀rọ̀ lórí tó sì ní tàbí àṣẹ lófin pé wà yìí ọmọ àlùbá bàbá ni ò ní lè bá kò sì ní tàbí tọ́lá ti máa bẹ́ẹ̀ kpọ́nà ọba ní ṣe bẹ́ẹ̀ àjẹ́ ike lọ́jọ́ bọ́lá ń sọ ike máa yẹ tàkùnwá hulẹ̀ nàti mi rahmatin fẹ́lẹ́ mọ̀mùsìkàláha wọ́n máa yọ̀mùsìk fẹ́lẹ́ mọ̀rùsìlẹ́lẹ́hu mi bàdẹ́ wọ́n kúrò láàzí ìzọlḥakim. gbogbo tí ọlọ́run ọba sínú rẹ̀ fáwọn ẹrú ní ìkẹ́ ọlá epo gíga dáa tí ó pè kọ́ máa jẹ tiwọn. tí gbogbo ara ti mọ báwọn ọlọ́sọ pé gbogbo tó ń bá mú tó ń túlẹ̀ wọn ti nìkan kò sẹ́ni tó lè dá lọ́wọ́ ọlọ́run ló lè túlẹ̀ ọba tó borí sábàtì máa báyìí ipe àwa àwọn lè dá nǹkan kan ní a lè dá ti bá a ṣe fẹ́ a lè dá léra wa dìnnà sí bá a ṣe fẹ́. àyàfi tó bá wu ọlọ́run ọba ẹlẹ́dàá wa ajá ike ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ pé kó wọn jẹ́ kọ́kọ́rọ́ dáadáa àgádágodo àìdá yọ pọ̀ ládùá yọ pọ̀ ládùá yọ máa rárá sẹ̀ bẹ̀ sí ọlọ́ọ̀ kọ́lọ́ ń sọ ní ẹni rí má sì ń lẹ́nu ibú kọ́lọ̀ ń sì ń lẹ́nu tí máa fa wá báwọn èèyàn kọ́ má sì lẹ́nu tí wọ́n máa fa aburú wá báwọn kọ́lọ̀ ń ọbẹ̀ ẹlẹ́dàá wa kó sì ń lẹ́nu àlùbáríkà ní gbogbo ibikíbi tó ń bá wa kọ́ má sì ń lẹ́nu láàbì ní gbogbo ibikíbi tó ń bá wa. sẹ́yìn yìí máa ṣe irú àdúrà bẹ́ẹ̀ nínú àdúrà yín ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam àbádùn àyìn gbogbo àdúrà yín ọjà lóyún sá fún mi lówó fún mi lówó fún lówó náà ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kọ̀ máa wípé oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ kọjá owó dáadáa tọ́lọ̀ mọ bí sàwọn ẹrú rẹ̀ ọ̀pọ̀ kọjá ọlá ilé ayé yìí nítorí tọ́lọ̀ ń bá ti ọ ní ẹni retí mú rere ẹni retí tilẹ̀kùn aburú kejì ọ̀dọ̀dọ̀ ọmọ làkejì wàláhì ti sọ rire láyé dáadáa ó tún jẹ́ tiẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ولست أرى ó lè sínú pàkà kówó jọ ẹni tí wọ́n bẹ̀rù Ọlọ́run ló lórí rẹ̀ torí rẹ̀ ẹjọ́ ti sínú àdúrà wa náà Ọlọ́run kò sí wa lẹ́ni rí kọ́mọ sí wa lẹ́ni ibú nígbà yẹn lọ́wọ́ pa àwọn ẹni ibú pọ̀ ẹni ibú tẹ́lẹ̀ pé nǹkan tó da tó bá wò báyìí ó bàjẹ́ ni ẹni ibú tẹ́lẹ̀ pé nǹkan tó da wà wá tó bá fọwọ́ lé nǹkan yóò bàjẹ́ ni ẹni ibú tẹ́lẹ̀ pé nǹkan tó da tó lè sọ̀rọ̀ bá nǹkan yóò bàjẹ́ ni sẹ́rù rẹ̀ ọ sẹ́ni láabi lọ́fẹ́ àwọn yóò fi mímà wípé ìwọ gangan ilẹ̀ ní láàbì yẹn ọ̀dọ̀ rẹ ní láàbì yẹn iní ti ń bọ̀ ìwọ ní sábàbí rẹ kọ́ sàdúrà fún ọ. wọ́n máa jí gba ìpè ó sì máa gba ìpè lọ́sàn-án gangan ó sì máa gba àgbà sùn. lọ́wọ́ wọn ò tún ní fi ọ́lẹ̀ pẹ̀lú èpè a sì máa pẹ́ ní bá ti tẹ́ èpè kò sí tàbí ṣùgbọ́n ìpè yẹn ọba yìí gbogbo ilé ayé yìí lọ́padà fàbọ̀ sínú káàrẹ̀ lábẹ́nu káàyìn

mo ló ti fẹ́ padà tí ẹ ti bọ́ọ̀nù ẹjọ́ kó pàdé ńjọ́ gbẹ̀ndà lùkìyàmù ìwọ sáà ti jẹ́ni tí ń ṣe dáadáa máa bẹ lọ́n kó sí ọ lẹ́ni rí máa bẹ lọ́n kó má sí ọ lẹ́ni bú bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá akọ ikú gbogbo bí tó wà ọ́ máa jẹ́ sábàbí dáadáa náà ni máa bẹ lọ́n gbogbo bí tó wà kọ́ máa fi aburú jìnnà ó máa fi ọ sí aburú káyì dámàrà yìí. a ẹni tọrọ rẹ bá rí bẹ́ẹ̀ oríire ńlọ jẹjẹ o yàtọ̀ sáwọn ẹni bú ọ ẹni òfò tí wọ́n máa sọ pé tí wọ́n máa sọ pé ìyá mélòó ló ti bá tiẹ̀ jẹ́ rí ìyá mélòó ló ti dínà máa rí ìyá mélòó ló ti parí àwọn máa ń pààyàn sórí ni àwọn olórí ibú nìyà tí ò ní dáa fúnra tí ò ní dáa fúnra kì í àmà nítorí pé kí wọ́n fẹ́ẹ́ dà ń bẹ̀ wọ́n tó ń pààyàn tó ń tẹ́ kó gbé ìdàkọ̀tẹ́lẹ̀ torí bá pààyàn ẹja ó kì í ṣe ó sì fẹ́ máa ṣe báyìí kí ló dé tó ọ̀gbọ́n ọ̀daràn túlẹ̀ torí ẹ̀ kéèyàn jẹ́ ní kéèyàn jẹ́ ní dáadáa ó pàtàkì ó sì jọ àyàn lẹ́nu kò mójútó àwọn ọmọ tí ń ṣeré yẹn. kéèyàn jẹ́ jẹ́ pàtàkì ó sì jọ àyàn kéèyàn jìnà sí àìdá jìnà sábúrú sì má jẹ sábàbí ọ̀ràn àyàn ní nínú kí ọlọ́run ọba ó lè jẹ́ bẹ́ẹ̀. àfikún ọmọ abẹ lọ ọlọ́run ọba òun ló lè sọ yẹn di dáadáa o òun ló lè lé yẹn dènà sáìdá ilé ìnìtumọ̀ la hawla wala quwwata illa billah àdọ́gbọ́n kan gbọ́n a sì dá agbára kan ní lẹ́yìn Allahu rabbul eléyìí yóò mú arántí ọ̀rọ̀ kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n ní inna hadhihi al-akhlaqa wahaib gbogbo àwọn wa retẹ́rí àwọn ẹ̀bùn ni wọ́n o àwọn ẹ̀bùn ni wọ́n látọ̀dọ̀ allah inna allah tabaraka wa ta'ala idha ahabba abdahu wahabahu minha nítorí pé allah rabbul alamin tó bá nífẹ̀ẹ́ sí ọ̀kan nínú àwọn ẹrú ẹ̀ yóò bùn ní apá kan nínú àwọn ẹ̀bùn wa rí ajẹ́ pé ó pàdánù rẹ̀ ó ṣòfò rẹ̀ ọlọ́run ọba ò fẹ́ràn rẹ̀ torí ẹni tọ́lọ̀ ń bá fẹ́ràn yóò bùn lọ́kàn nínú àwọn àwárí ọlọ́run dàpọ̀ sí wa lọ́kàn nínú wa ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n pè ní Mutarrif ibn Abdillah ibn Sakhir rahimahullah nínú àwọn olùmọ̀ni láyé àwọn tàbíì ó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ńlágbára púpọ̀ ó ní law ukhrija qalbi wa ju'ila وجيء بالخيرات كلها وجعلت في يميني لم أستطع أن أجعل شيئا من هذه الخيرات في قلبي إلا أن يكون الله الذي يضع ولكن لي يوكا مجال تعرف يوكا يتعرف اللي ملوت تعرف بغبور بغبور لأيه بغبور بغبور بغبور wọ́n ti yọ ọkà mi wọ́n fi sọ́wọ́ sí mi wọ́n kó gbogbo orí ilé ayé yìí pátá korongodo wọ́n kó wa wọ́n kó lé mi lọ́wọ́ ọ̀tún ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìlágbára tí mo fi lè mú nǹkan kan nínú orí tí ń kó sínú ọkàn mi àfi pọ́lọ̀ ló fi bẹ̀ torí ẹ̀ la hawla wala quwwata illa billah eléyìí túmọ̀ sí pé mo ń fẹ́ rere lọ́dọ̀ lọ mi ń fẹ́ àyídá mo ń fẹ́ kọ́

àgádágodo àìdá òun náà ni tawhidullahi azza wa jal wa ikhlasu diini lẹ kájà ni sísè Allahu lọ́kàn ṣoṣo nù jọ́sìn kásì máa tàfọ́ mẹ́ẹ̀sì yẹn fún kámẹ́tì oníkàrímù àti hàn kọ́gbọ́dọ̀ wọ́n nù sẹ́ wa kámẹ́tì nítorí ìkàmì yàtọ̀ sí ọ̀rọ̀ kọ́gbọ́dọ̀ wọ́n nù sẹ́ wa ẹnìjọba rí bẹ́ẹ̀ ọ̀dájú ojú ọ̀nà àti di kọ́kọ́rọ́ dáadáa àgádágodo àìdá lè yẹn ń gbà lọ nítorí pé agbọ́dọ̀ màdájú ipe ètò tóbi jù nínú àwọn kọ́kọ́rọ́ rere eléyìí tó ti gbọ̀ngbọ́n nínú rẹ̀ tó gbọ̀ngbọ́n ju gbogbo yòókù lọ ọ̀nà ni at-tawhid kasi Allah ọba tọgatọ gbọ̀ngbọ́n lọ́ka soso nínú ìjọsìn wa káti máa sàpẹ́ẹ̀sì yìí fún un ebi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fìdí rẹ̀ mi. Ọpọlọpọ ló fìdí rẹ̀ mi tó máa sọ pọ̀pọ̀lọpọ̀ èèyàn kéṣekéṣe àgbàlérò nípa àwọn tó ti jẹ́ káfíìrì náà torí pé àwọn eléyìí yẹn àrùn ńlá ti dá wọn sì ti dá àrùn ńlá bá ni kéékèèké ògòrí pàṣẹ pé ààrẹ mùsùlùmí gan-an mi bì nítorí pé yẹn ó jìnà sí gbèsè ayé kì í sọ̀rọ̀ ẹ̀mí agbọ́dọ̀ nínú wà rẹ agbọ́dọ̀ nínú ọ̀rọ̀ rẹ agbọ́dọ̀ nínú òsè rẹ láti mọ̀ pé o sọ lọ́n lọ́kàn nù jọ́sìn. ẹ̀mẹ́yẹ títà ń jẹ́ mùsùlùmí lọ́kọ lásán tó ẹ pé yóò máa bẹ́ bọ́ káàní tọ̀hídì náà á dà. ẹ̀mẹ́yẹ yóò lè mọ̀ fi ọ̀pọ̀ banu lóhùn náà dà. àti màá ló ti bá nu ọkọ̀ ńbẹ̀rẹ̀ nu ọ̀daràn àwọn kẹ́yìn ká fún ńbẹ̀rẹ̀ nu ọ̀daràn. àkàràmọ̀kùnmọ̀lá àgbékọ̀ńbẹ àsòrò ọ̀wà aláwọ̀ adáyẹlẹ̀ ọ̀pọ̀ àtọ̀lẹ́pọ̀ oúnjẹ ńbẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ gbọ́ọ̀kù fún fi so màálù. ń bọ̀ wá ní náà wá wà náà wá dà nínú rẹ̀ gan ọ̀rọ̀ kúfùrù ọ̀rọ̀ ṣírkù lọ́pọ̀ mẹ́ẹ̀. tẹ̀wéèdì náà wà dà bóòlù ọlọ́run ti fẹ́ sí ọ ní kọ́kọ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ nítorí pé gbogbo oríire ẹni ọba ti ní tọ̀híd ti tà sí rẹ̀ ti tà sí rẹ̀ àti pé tọ̀híd ti rí yẹn òun gangan kọ́kọ́rọ́ si ó ní bàbá tọ́ba tẹ̀ òde gbàgbé ẹ̀ sálẹ̀ jẹ́nà kankan. al-Imam al inú rahimahullah di musnad wọn wọ́n gba ẹgbàá wa kan wa látọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu. ọlọ́run nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam sọ pé miftahul jannati shahadatu an la ilaha illallah kọ́kọ́rọ́ àlùjẹ́nà. náà ni kéèyàn jẹ́rìí pé kò sí ọba kan kò sí nǹkan kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah eléyìí ni kọ́kọ́rọ́ àlùjànnà. ṣùgbọ́n ṣáàb ibn Hawshab ọ̀kan nínú àwọn ẹni tó gba ẹgbàá wáyé wá ni. ṣáàb yìí báyìí kò gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Mu'adh ibn ajẹ́ pé ọ̀rọ̀ yìí ọjà láàrin a lè nípa pé ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ànábì ni bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́gbàdọ́gba débi pé kò sí nǹkan kan nínú rẹ̀ tó fi takò ẹ̀sìn Islam ṣùgbọ́n àlèkọ́rọ̀ ànábì nítorí ti já láàrin torí pé a máa pé tòhíd tòhíd tẹ̀rí yẹn òun náà ní kọ́kọ́rọ́ àwọn àdìsí mi tọ́ka sí لما دعاك طوالتك عمر بن الخطاب رضي الله عنه ان محمد صلى الله عليه واله وسلم قل ما من عبد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أقول في جسر ولا جسر ولا رجاجة لا يجاع أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء رواه مسلم أن يكون يسألوا على تدادا كما تقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله àfikún náà bó sílẹ̀kùn àlìjánà lẹ́kùn mẹ́jẹ̀ẹ̀jọ tá àlìjánà ni àfikún náà ní kó ń sílẹ̀ fún ọ kó àwọ àlìjánà gba èyí tó bá wù ọ nínú àwọn ẹlẹ́kùn yẹn. àjẹpẹ́ shahadatu an la ilaha illallah miftahu jannah ìjẹ́rìí pé kò sí ọba kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn àyàfi àwọn kọ́kọ́rọ́ àlìjánà ni àjẹpẹ́ àti òhì oní kọ́kọ́rọ́ àlìjánà ó ní fẹ́ràn ló ń kórìíra yìí oní ẹnìkan ò lè sọ pé kọ́ ọ má di nǹkan mọ́ra o torí wọn ọ̀fẹ́ kú kó òjijì o ẹnìkan sọ kò lè sọ pé kọ́ ọ má gbé àdómi o torí pé wọn ọ̀fẹ́ kẹ́nìkan ó pè ọ́pá o ẹnìkan ò lè sọ pé ọ má dàsí jẹ́ o nítorí pé wọn ń sáfáyé o ẹnìkan ò lè sọ ó sórí ibú rọrùn yẹn náà o fẹ́ sórí ibú rọrùn ó fẹ́ wọ jahannama ní rọrùn torí gbogbo àwọn adarada katakata tó ń kó ká o èfi wà lìjánná iná ni wọ́n fi wọ̀ fífi àwọn àwòrán kan bíbí àti gbogbo àdàdàdàpọ̀ àdàdàdàpọ̀ ilẹ̀ yẹn fi wà lìjànà. ìyẹn sì ìdúró sì kẹwọ́ ìgbà àdúrà àwọn èèyàn táwọn jọ ń ṣe kínní yìí àwọn èèyàn ńlá ńlá wà nínú wa kọ́dà àwọn afá ń bẹ nínú wa kọ́dà àwọn gbajúgbajà ń bẹ nínú wa àìlẹ́jọ́ sórí ibu ni kílọ́kọ́lọ́ kílọ́kọ́lọ́ ẹni tí wọ́n fẹsẹ òdodo ní òṣòríire kò sí tọkọ kò sẹ́nìkan tó tóbi lọ́dọ̀ náà tọkọjá kọ tó bá ti ṣiṣẹ́ rẹ̀ tó gbogbo àwọn tó ti fi ń tẹ̀tẹ̀ wọn ó bá di jọ́pẹ́ ní ọ̀sẹ̀ wọn ló pa ọmọ àwọn rí ni káwọn rí ọrí àbórí rẹ̀ òpè ni ọ̀gbádùn ni. ẹ ọlọ àyè ńgbà tí àwọn èèyàn lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmù tí kálukú ọmọ sọ pé òun ọ̀rá nàbì gan ànábì tó pẹ́pẹ́pẹ́pẹ́ láàrin wọn bí ànábì náà ọlọ́wọ́ sọ pé kaná wà fún ọ nígbà years ọlọ́run tó ti mà tẹ́lẹ̀ náà tó ti máa tó ń mọ àwọn èèyàn yẹn ti ńgbà yìí sẹ́ inú àrí ńgbọ́ o. ẹ mọ ní o ṣé ẹyẹ ìgbà tó bá yà mí nine hundred and fifty years. àárí ọ iṣẹ́ ìròyìn wọn ṣe láàrin wọn gbà náà subhanallah àdẹ́bì tó pẹ́ tó bá lò. ọ̀rọ̀ ọ̀gbẹ̀ta ló tó ẹ jẹ́rìí fún ẹgbẹ́ táwọn èèyàn ti anabi nuhu alayhi salam anabi muhammad ni sallallahu alayhi wa alayhi wa sallam igi jina si sí pàkọ́ náà bí òní nuhu ti lọ níjò làwa tó dé kíákíá àánú pé bẹ́ẹ̀ ni ajẹ́ pé nuhu ò jíṣẹ́ ọlọ́ọ̀ni ó sì jíṣẹ́ fáwọn èèyàn bọ́lá ẹ̀sẹ̀ màá ti di pa nuhu tó fi fún àrò lọ́ba tán tọ́ní lọ́pọ̀ ọmọ anábì ti pè wọ́n kún sórí rẹ̀ wọ́n láwọn ọmọ rí sẹ́ni tó wá pè wọ́n sórí ibú yóò sọ pé mọ́ rí kọ́dà tí wọ́n bá máa gbáyà létí níjọ́ pé nàlùkì yá ma ìgbà tí wọ́n lóyìn ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbà ọ́ pé ọ̀rẹ́ máa parọ́ mọ́ àbórí rẹ̀ dàrú àmọ́ wọn gbáyà létí níjọ́ tí ó yọ ọ́nù torí ẹ̀ gbogbo àwọn bàbá kan àwọn kìnnìkan tó bá dijọ́ gbé ndàlù kìyàm ayé lásán ni lọ́mọ gbogbo rán ayé lọ́mọ gbogbo ẹnu rẹ̀ wò sẹ́ lórí òfò ayé lọ́mọ tó bá ti kú ní ìsìnkì wọ́ wò ó ti dára tí ìbá ti kókó ìpadà wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ọba ti túbà wọ̀lá tó kù bá máa padà ọwọ́ ìṣẹ́jú mẹ́ta péré pé ẹ̀yìn ìyá dàkùn ọ̀dàkùn mí ní ju ìṣẹ́jú mẹ́ta lọ ẹgbẹ́nu lọ ẹ̀dàkùn ẹ̀dákẹ́ orí wúlò ń bá pàdé o ètò ìlànà lórí lórí wúlò ẹ̀ tẹ̀ túbà ọ̀ ẹtẹ̀lé sí ìyàwó àti orí ibú náà síbílẹ̀ wàhálà tí ò ní gbọ́ ní gbọ́ pé kí ni tí ẹ lọ bá sára sekú ni àdúrà bàbá bàbá tó ti wá pé bí wọ́n ó sàkíní yẹn dání. ẹbí ẹni tó bá kú ní ìṣẹ́lú kókó lẹ́kẹ̀lí sí ibi ìgbèrí òun torí wọn fi bá àwọn mọ̀lẹ́ka jà àbẹ́rẹ́ rí nǹkan olórí ibú ńlá. wa tẹ́lẹ̀ ìbáyé wa tẹ̀wọ̀ ní gbogbo àwọn olùmọ̀ tí ó máa ṣàlàyé fún wa pa ńlẹ̀ yorùbá yìí àmì rárá ni lọ́pọ̀lọpọ̀ etí ń dẹ́tẹ̀ òhídìí kò fẹ́ sí láwùjọ yorùbá yìí rárá ìdí ni sẹ́ẹ̀fì sẹ́ẹ̀fì ti gbọ́rọ̀ kan èmi ti lọ lé yọ àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀jẹ̀ kìkìnnì kìnnì àlọ́ ọmọ islam ọba dákẹ́ ọmọ tí ń jẹ́ islam islam ní pé ọ̀tọ̀ nínú ìgbésí ayé tí yorùbá máa lè má nǹkan ní gbẹ́bọ̀ lè má nǹkan ní sọ́ọ̀gùn fún lè má nǹkan ní bá wọn payé lè má nǹkan ní bá wọn jù bàbá láwọn làálẹ̀ yìí so islam náà wàá dà islam kọ́ ni wọ́n ń ṣe náà irọ́ gidi ẹ̀tẹ̀jẹ̀ burúkú torí ẹ̀ àwọn òní torí àwọn èèyàn ní koríko ẹran lọ àwọn èèyàn ní koríko tẹ̀ràn tí wọ́n ń jẹ ẹran kan ò ní bẹ́lọ̀ ńlá ike koríko ọ̀tán ìdí ìlò tó fi jẹ́ kó ọmọ abẹ lọ́pẹ́ kẹ́ ẹ má gbà kẹ́ ẹ má ríran káwọn kúkú jọ sórí ibú torí tó bá na nínú náà jahannam ẹni tí wọ́n sì lọ́nà àtẹni tí ó sì wọ́n lọ́nà tí wọ́n bá jọ pàdé nínú náà ẹni tí wọ́n sì lọ́nà ọmọ sọ pé wọ́n lọ àwọn eléyìí làwọn tó sì a fi dípa wá wọnú náà yìí lọ jẹ́ kí ìyà tí wọ́n jẹ́ lọ́kùtù wa inna kullun fiha báwo àtẹ̀yìn náà inú jahannama la wà kí ni sèyìn báyìí ẹtún ní kí ti wọ́n lọ́pọ̀ tì yẹn bínú nánà gbogbo àjọ wà inna Allaha qad hakama bayna al-ibad olóòtú ti ṣe dájọ́ kò ní ìdí ibi dábàá àpò àtìyìn lọ́nà àwọn wà lìjẹ́nà ebi nù ẹ̀ lọ́n gbogbo wájú wa sẹ́ńtì wà ń retí nù tó fi gbọ́rọ̀ sọdẹ́ntì ọba tiẹ̀ jẹ́ òun ò ní fẹ́ tọ̀wọ̀hídì pàtàkì gbogbo àwùjọ yorùbá yìí ó yẹ kára àwọn olùmọ̀tí wọn àṣàlàyé tọ̀wọ̀híd tọ̀wọ̀híd tọ̀wọ̀híd torí tí tọ̀wọ̀híd bá wà à ń lọlé aláwo à ń lọlé adífá à ń lọlé oúnjẹ ń wò à ń lọlé gbogbo èyí sí náà wà yìí tí tọ̀wọ̀híd bá wà kàlùkọ gbọlọgbọ ọ̀rọ̀ tí èèyàn ń bọ́ sọ níta bẹ́ẹ̀ nínú rẹ̀ náà rí àmọ́ kò rí bẹ́ẹ̀ ní ìsìn torí kò sí tọ̀wọ̀híd oníkálukú ọmọ àwọn fún ẹnìkan ẹnìkan nílé o ẹnìkan ní bá tó ń jẹ ẹnìkan ní ṣe o ẹnìkan ní òjò dáa fún o ẹnìkan ní sèké mẹ́ta dé o ọba dájẹ o ọba ọba dájẹ o gbogbo àwọn àtàbúrúkú kò sí tẹ òyìnbí. a wọ́n ti fẹ́ẹ́ ta pààrọ̀ wọ́n á gba sunday wọ́n pé sátidé lé ọlọ́wọ́ gbogbo ẹ̀ kò sí tẹ òyìnbí. títẹ òyìnbí bá wà àwọn nǹkan ó kò láwùjọ wa títẹ bá wà àwọn èèyàn ọdọ ọlọ́run ló ti wá gbogbo tó bá sàn wọn láì dá ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbá wọn ní sábàbí rẹ̀ gbogbo àìdá ọlọ́run ló mú wa ṣùgbọ́n wọ́n sábàbí rẹ̀ wọ́n lọ fà bá ń fi àwọn ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ ń fi bí tó bá tó bá ń ṣe dáadáa tó ń ṣe dáadáa aburú tí ọmọ ọ yóò dínkù torí à ń bùkátà tawhid jama mọ́jọ́ kan nínú àwọn ẹni tí kórìíra tawhid jẹ́ nìkan nínú ẹni tí fẹ́ràn tawhid alimami Bukhari rahimahullah ọmú ọ̀rọ̀ kan wá nínú sàhíhì rẹ̀ ọmú ọ̀rọ̀ kan wá nínú sàhíhì rẹ̀ láti ọ̀dọ̀ kan nínú àwọn olùmọ̀ńlá nínú àwọn tàbíì àpẹni Wahab ibn Munabbih Wahab yìí wọ́n bi léèrè wọ́n ní alaysa la ilaha illallah miftah al-jannah ṣebí la ilaha illallah ní kọ́kọ́rọ́ àlùjáná wọ́n ń bí olùmọ̀lẹ́rẹ̀ nù. wọ́n hàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni la ilaha illallah òun náà ní kọ́kọ́rọ́ àlùjáná. walakin laysa miftahun illa lahu asnan kò sí kọ́kọ́rọ́ kan láyé àfikọ́jọ́ kó léyìn. òsì kọ́kọ́ láyé àfikọ́jẹ́ kó léyìn torí ẹ̀yìn tí ọba dọ́gba pẹ̀lú òhò tí ọwọ́ lára gàdàgbòdo kò ní sí. tọ́ ọ̀rọ̀ yìí yé wa gbàtẹ́rì sọ pé láìláì ńlọlọ àti kọ́kọ́rọ́ àjẹnà ẹtí wọn ní gbogbo kọ́kọ́rọ́ ní máa léyìn. tọ́ sọ ẹnjẹ ìta láìláì illallah tó ọmọ wa ń jọ gbin dàrú kìyàmù kọ́kọ́rọ́ tó léyìn tó dọ́gba pẹ̀lú àgádágodo tó bá wà lìjánà ni yóò ṣílẹ̀kùn fún Wa wà á ilé rẹ̀ ní ọ̀tà àmọ́ tí ẹyin tí wọ́n bá mú kọ́kọ́rọ́ bọ̀rọ̀ bìtì wá tí ò léyìn kò ní rí nǹkan sí tó bá di lọ́la gbin dàrú kìyàmù. torí àwọn kọ́kọ́rọ́ àbí ẹyin àwọn ẹyin kọ́kọ́rọ́ alìjẹ́nà ti ṣe la ilaha illallah ọ̀nà làwọn májẹ̀mú la ilaha illallah ìṣe gbogbo ẹni kan sọ la ilaha illallah ni ó wúlò fún tẹ́lẹ̀ kọ́kọ́rọ́ bọ̀rọ̀ gidi lọ́sànù kí kọ́kọ́rọ́ sì lè sí àgádágodo èyí wọn kọ́ yọ dọ̀dọ̀ gbà torí àwọn sọ pé májẹ̀mú yìí gbọ́dọ̀ pèsè ara la ilaha illallah wa kótó di pé yóò rí lẹ́kùn sí fún wa ilman yaqinan محبة وانقياد والقبول لها وزيد ثامنها القفران منك بما سوى الإله من الأوتان قد أولها àwọn kan mẹ́jọ ìgbọ́dọ̀ pé sára la ilaha illallah kó tó wúlò fún wa wọ́n ìlà ẹnìkan sọ la ilaha illallah ó ń lórí láago ó ń sọ la ilaha illallah ó ń gbá àyà lẹ́sẹ̀ ó ń sọ la ilaha illallah láì máa túmọ̀ rẹ̀ àbójú ẹ̀sọ́ la ilaha illallah àti adé rúwẹ̀ ọkọ̀ ọkọ̀ ń sira rẹ̀ dànù lásán ni kò ní ìtumọ̀ torí pé Fìràhùn olórí ibú ńlá yẹn tó ná gba àwọn òdòdó ńlá nínú iná jahannam ó náà wí la ilaha ọ̀kan kò wúlò fún lórí ibú kò wúlò fún lórí ibú nítorí kókó ọ̀bọ̀rọ̀ gidi lọ́wọ́ kò léyìn eyín tí ò ní alùpùpù yóò tẹ̀lé eléjà méjì tá a mẹ́nubà lónìí nínú àwọn nǹkan téèyàn á ṣe máa fi sọ̀yàn di kọ́kọ́rọ́ dáadáa àgádágodo àìdá téèyàn fi di kọ́kọ́rọ́ àdá àgádágodo dáadáa ọlọ́kùn sèmi pẹ̀lú yín lọ́kàn nínú àwọn ẹni tí dáadọ́ jẹ tiwọn láyé tí dáadọ́ jẹ tiwọn lálùkìyàmà ọlọ́ndàkùn kọ́dá ó burú kọ̀tọ́ mẹ́jọ jẹ tiwa láyé mẹ́sìjọ jẹ وأستغفر الله العظيم لي ولكم استغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن, أن نبينا محمدا عبد الله ورسول صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داج داج أوام مسلمي الله وبيل دعوات واسقون جاء لسي أجا جمعة أجا جمعة الله لجتو قاجو إلا هو قواجو إلا يتلا وبعد داسي ناسي ọjọ́ yìí náà lọ́lọ́wọ́ bá pa àwọn Yahudi láṣẹ kí wọ́n ti àwárí rẹ̀ ṣùgbọ́n wọn ò rí kàkà fún wọn mọ́jọ júmọ́ à ọjọ́ accept ńlá wọn mú ọlọ́tún àwọn Nasara láṣẹ káwọn náà wọ ọjọ́ júmọ́ à àwọn náà rí mú ọjọ́ al-ahad iná làwọn rí mú àwọn tá a wá kẹ́yìn lọ́lọ́wọ́ fi ṣe kòńgé ọjọ́ júmọ́ à lánàbí sallallahu alayhi wa sallam àwọn sì lẹ́ni àkọ́kọ́ tó adijọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́run pa wọn láti káwọn náà wọ́jọ́ júmọ̀ wọn rí mú ni wọ́n fi tàṣe ni wọ́n mú àwọn ọjọ́ tí wọ́n mú yẹn ọjọ́ júmọ̀ àti lọ́wọ́ bá wọn fún wa yìí báyìí akramakumullah tó ń tibó ti ṣe gàdó tẹ́ pé ọjọ́ yìí iná lọ́jọ́ tí ọlọ́run bá dá lìjánà oná lọ́jọ́ tó lọ́ fi bàbá ńlá wa sọ lìjánà oná lọ́jọ́ tó lọ́ yọ Adam kúrò lálìjánà oná lọ́jọ́ tí gbẹ̀ndà kìyàmà tí ọ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé kò sí nínú òfin ọlọ́run ipe ká máa jókòó kalẹ̀ wa tó bá ti dọ́jọ́ jùmọ̀ ká má máa gba bí iṣẹ́ wa lọ kálá summa kálá kọ́lọ̀ ọlọ́run bá tún ṣe lófin ipe tá a bá parí salatul jùmọ̀ ká ṣe jókòó kanu mẹ́sàlásì tẹ́tẹ́rẹ́ láì jẹ́ pa gba bí iṣẹ́ wa lọ nítorí pé ọlọ́run sọ pé fa'idha qudiyatis salatu fantashiru fil ard wabtaghu min fadlillah wadhkuru Allaha katira la'allakum tuflihun ẹ máa wá nínú àdìlọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ máa ń sẹ́rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ kẹ́lẹ́ bá jẹ́ni tí ó ṣoríire. wọ́n fi ìmáàmù wa Malik rahimahullahu ta'ala wọ́n ní sí àlèmọ́ àfọjọ́júmọ́ àlèmọ́ àfi lọ bí sẹ́ ìmáàmù Malik wọ́n ní rárá lọ. tọ́wọ́ sílé lọ́jọ́ láì jẹ́ pọ́ sẹ́ lọ sọ́jọ́ sábtì lọ́wọ́ yẹ kó jókòó lé lọ́jọ́ sátọ̀dé àbọ̀jọ́ sànńdé lọ́wọ́ yẹ kó jókòó kálí kàn má lọ síbi iṣẹ́ tó fi wá jẹ́ pé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú àti ní gbogbo àyíká yìí tí yẹn bá bára rẹ̀ lákàrí tí gbogbo ẹ̀dá lọ gbárí ni bí ìgbà tó ṣe pé ògidì àwọn ẹni tí èrè mùsùlùmí nìkan ni ń gbé àyè ibẹ̀ ẹni tí ń lọ bí tó ní lọ síbi iṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ tí wọ́n ní kó má máa wá lọ́jọ́ sátọ̀dé and sunday òun náà ní wá nǹkan mi lọ sí tọ́ba ti ní àwọn ọjọ́ yìí òun náà wọ́n máa ṣèṣe pé ó ń ṣe mùsùlùmí ó ń ṣe mùsùlùmí mùsùlùmí náà ni wàlà hàwùlà wàlà quwwata illa billah. kí ló ṣe ọ́ bàbá télọ̀ kí ló ṣe ọ́ bàbá kọ́gá kí ló ṣe ọ́ bàbá káfíńtà kí ló ṣe ọ́ bàbá bíríkìlẹ́yà tẹ́ ń bọ̀ wá fi sẹ́lọ̀ lọ ó ní ọ̀la ní sunday ọ̀la sunday kìnnì sunday àni kìnnì lọ́dọ̀ tiwa ẹ̀ mọ̀túnmọ̀ yọmul ahad ahad sẹ́yìn pé sunday yẹn ọjọ́ àkọ́kọ́ náà tẹnu tọ́lá ọjọ́ àkọ́kọ́ sùn ọjọ́ àti pé ọjọ́ gbẹ̀yìn náà oorun ló sùn kàn yìí. akramakumullah mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ àmọ́ ní mùsùlùmí lọ́bí bàbá rẹ̀ ti ti sọ lóko mùsùlùmí ókò mùsùlùmí ló jẹ́ àdìdọ́ àmà ìmúra mùsùlùmí ni kò máa múra ọ̀rọ̀ mùsùlùmí ni kò máa sọ jáde lẹ́nu rẹ̀ ìwà mùsùlùmí ni kò máa hù iṣẹ́ mùsùlùmí ni kò máa ṣe kí ló jókòó kalẹ̀ sí nítorí pọ́jọ́ sunday kan sunday ta kí lábẹ́ ti sè. akọ́nàmọ́kọ́mọ́lá tó yà kí sẹ́tọ̀ ṣe wọ́n lọ́bẹ̀ lọ́jọ́ sátidé and sunday wọ́n tẹ́ka tí wọn náà dá máa ṣe fúnra rẹ̀ gbogbo ọlọ́kọ mọ́kọ́ tani ọmọ kó dá ọba rẹ̀ ọkọ̀ oṣù sábẹ́ di bí ọba ti akọ padà lé ṣẹlẹ̀ pàtàkì púpọ̀ lábẹ́ bẹ́ẹ̀ láti pé gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan ìnáwó ọlọ́dún tiwa ọdún tiwa onáni Eidul Fitr àti Eidul Adha méjèèjì ibà ìtọ́lọ̀ ṣe fún wa ó tó wa ọlọ́run ọba kọ́ bá àbàlùbáríkà tì àyàfi ọdún eléyìí ti máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dún jùmọ̀ ní gbogbo ọ̀sẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí Islam sọ fún wa pé ọjọ́ tí màá wọ tìsàlẹ̀ àpàtì yín ẹ fi lọ́fíńdà tó da sára ẹ tètè wá síláàsì kẹsì jẹ́ni tó pété bá di mọ́síláàsì lẹ́yìn tahiyatul masjid ẹ sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ máa kí Al-Qur'an títí tí ìmáàmù fi dé tẹ́lẹ̀ ti parí sọlá kálukọ́ gba fi sẹ́ rẹ lọ torí rẹ sára rẹ o mùsùlùmí ìbáwọn ẹ̀ ń tẹ̀sẹ̀ mùsùlùmí sọdún o tí wọn náà tó wà lọ́rọ̀ ewúrẹ́ kalẹ̀ nísìn ipò gbogbo adúgbò bá ti bọ́ láyé ẹ̀jọ́ sẹ́ni ọ̀dájú pọ̀ gbádùn wọn náà ti lọ rọ orúkọ ẹlòmíì lọ ra àgbò wípé torí pé tẹnu bá ti dé ó ti dé náà nìyẹn ọdún wọn ló dé ó ti lọ ra sọ kọdájú pé ọgbádùn. Islam ó fi hàn wá wípé mùsùlùmí tí ìṣe Islam mú ọ̀gá ti jọ lójú ẹgbàgbé ẹ̀ mùsùlùmí tí ìbá ti sàpẹ́lẹ̀ tọ́lọ̀ ń palẹ̀ ẹgbàgbé ẹ̀ <coughs> torí ẹ̀ ọ̀dọ̀ wọn wọ́n ọmọ ojú tẹ̀sìn wa kọ́ ọ má jẹ́ni tó ṣe pé wúrẹ́ lọ́ọ́ sọnù táwọn amọ̀pàǹdà wálé kí ọlọ́wọ́ bó ṣe fún ọ nínú Islam tọ́jú lọ́sọ̀ pé òní ni àbí ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ọgbà afọkíwa náà kó dunu kọ́ yọ lọ́jọ́ ayọ̀ tiẹ̀ tọ́jà ti mùsùlùmí tí èsì táwọn kèfèrí torí ẹ̀ tó bá dọjọ́ ọdún àwọn tí èsì mùsùlùmí Islam ọkọ̀ ọkọ̀ ọmọ kí ẹnìkan kú ọdún o nítorí pé wọ́n ní lábẹ́ òfin Ọlọ́run tó bá fi lè kí ẹni tí èsì mùsùlùmí kú ọdún ó ti fọ̀nà kápára má àìgbàgbọ́ tí wọ́n ṣe. torí ìdẹ́lẹ̀ yìí wọ́n wá gbóúnjẹ fún ẹ ọ̀nà oúnjẹ ọdún ni ẹ̀bùn ọdún ni ṣẹ̀rí àṣọ ike tó bá jẹ́ pé wọ́n ti máa ń bùn ọ ní nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n náà máa ń bùn wọn. nítorí wọ́n á bùn ọ nítorí pé wọ́n ń sọdún yẹn kò yàtọ̀ sí ẹ̀yà arúntẹ̀ tí máa bùnra yín tẹ́lẹ̀ ṣẹ̀rí àsọ pé kò burúkọ bá. torí àwọn sàhábà gẹ́gẹ́ bí ìyá ńlá Aisha anha àwọn sàhábà bíi Ali abi Talib radiyallahu anhu àwọn náà lára táwọn kèfèrí bá fún lẹ́bùn nígbà tá à ń sọdún wọn máa ń gbà ńgbà tí òsì yàtọ̀ sírun tí wọ́n máa bùn wọn tẹ́lẹ̀ táwọn náà máa bùn wọn kò sí tó burú ń tó bá ti lè lẹ́ran tó pa nítorí ọdún yẹn nú ọ̀ jẹ́ nítorí kó ti bọ́ sábẹ́ òfin pé wọ́n máa òhìlẹ̀ bìhí lẹ́hìn ìrìlẹ̀ ẹ̀ńtí wọn pa sáta kọ̀ǹkan míì sí yàtọ̀ sọ́lá láti fi gbé kàǹkan míì tó yàtọ̀ sí Allah. ọ̀hẹ́rẹ́ tí mùsùlùmí náà bá pẹ̀rẹ́ ní ìsìnkú torí sọ́bù wa ni káfíìrì wa pẹ́ran pé Christmas New Year ọ̀rọ̀ àmàjẹ̀kì nígbà tí èsì pé bí ń pọ́ o sì ti fẹ́ẹ̀ kú tán ọ̀rọ̀ rí nǹkan kan wájú rẹ àfi tí ọ̀tọ́ láti jẹun bí ẹni tó rẹ́ lẹ́dẹ̀ nígbà tí orí nǹkan míì Islam ni kò jẹ́ kó fi gbẹ̀mí rẹ ro. Akramakumullah wọn ní ẹni pé pé àwọn lèmọ́ọ̀mù bá bá wa dún kan lèmọ́ọ̀mù olódìlẹ̀ báyẹn kò ní ìdí pé kí lèmọ́ọ̀mù ọ̀gá nìkan kan tọ́lọ́nà tuntun wọn abẹ́ ma uhilla bihi li ghayri llah ẹ̀ sẹ́ ń du fún mọ̀lúdì sẹ́ ìṣẹ̀lẹ̀ máàmù náà ní du àbí làdá ni ló du aláàbọ̀dọ̀ jẹ́ sẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ o akramakumullah nínú ẹ̀sìn islam islam fẹ́ kẹ́ ẹ jẹ́ni tó nímà nípa òun kẹ́ ẹ lè bá a ṣe gbọ́dọ̀ bá ti ṣe ń fẹ́ torí pé a fẹ́ sẹ̀sìn láti lànà a fẹ́ sẹ̀sìn kọ́ wa jẹ́ pé èèyàn padà wá dẹni ẹ̀sìn lọ́la gbẹ̀ndàlùkìyàmù bẹ́sìn bá ti ṣe wá lèèyàn máa ń tẹ̀lé èèyàn fi fẹ́ nu àbí bó ṣe wù mí kéèyàn fi máa ṣẹ̀sìn kéèyàn wá padà sórí rẹ̀ ńgbẹ̀yìn rẹ̀ èèyàn sábà sórí rẹ̀ báyìí. abẹ́lé wọn bẹ lẹ́dàá fún àwọn mùsùlùmí tí wọ́n ti wà lórí islam fún àwọn ọba kó túnbọ̀ bá tún islam wọn ṣe fún ọmọ sílọ̀n bọ́lọ̀ ti ṣe ń fẹ́ ní ìbámu pẹ̀lú lànà nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti bẹ́lọ̀ fẹ́ni tí èsì tó ti di mùsùlùmí tó ẹgbẹ́ nù nǹkan míì kọ́lá ọba kó ṣe rọrùn fún wa náà di mùsùlùmí káwa náà kọ́ pàtó nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí gbogbo wa ká lè bá àjọ sórí rẹ̀ lápapọ̀ nítorí pé dáadáa àti òdodo tó wà nínú Islam kì í sábà hàn ẹni tí ó bá ti di mùsùlùmí ó dìgbà tó bá di mùsùlùmí ìgbà náà lọ́pọ̀lọpọ̀ nǹkan ayé ni wọ́n mọ̀ pé ọlọ́run lọ́sàánú tó ń òkú lórí tó ń wà tẹ́lẹ̀ ọlọ́run bá bá sàánú ẹni tí ò ti di mùsùlùmí ọlọ́run bá bá ṣe mùsùlùmí káwọn náà kọ́ wọnú ẹ̀sìn Islam kí dáadáa ti ń bẹ̀rẹ̀ islam kí gbogbo akálẹ̀ bá jọ rí káàtì pé nínú tọ́lọ̀ ẹlẹ́dàá tó fi pa á láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn àti muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó náà ní ká máa ṣe àsọ̀láàtì fọ́ra wa anabi tiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọmọ ẹlẹ́dàá wa àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ aláfọ̀lẹ́ àwọn náà ṣe fún anabi sallallahu salli wa ala إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقل علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وانصرنا اللهم على من عدانا اللهم انصرنا على من عدانا اللهم انصرنا على من عدانا وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله